olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ó tu ọkàn mi lára nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì èmi kì yóò bẹ̀rù ikú bẹ́ẹ̀ ni olúwa ni olùpamọ́ mi òun ni ààbò mi ibi ìsádi mi àpáta ìgbàlà mi ẹni tí mo gbójúlé ibi tí mo gbọ́kànlé ibi tí mo gbàgbọ́ bó ṣe màmá jẹ́ nìyẹn ògo ìgbàlà lẹ́tọ̀ lórí ètò ògo ìgbàlà lórí ètò yìí nìkan ṣoṣo nìkan ṣoṣo ṣoṣo lórí Orísun lẹ́tì máa máa bá àwọn ọ̀rọ̀ ìmísí pàdé látòkè ọ̀run àwọn orin ẹ̀mí tó jiná lẹ́tì máa máa bá pàdé àwọn ọ̀rọ̀ ìtúsílẹ̀ àwọn ọ̀rọ̀ ìṣẹ́gun àwọn ọ̀rọ̀ ìgbàlà àwọn ọ̀rọ̀ ìrònúpìwàdà àwọn ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ tó ń fúnni ní ìṣẹ́gun àti àṣẹ orí ètò yìí nìkan náà lẹ́tì máa máa gbọ́ èmi náà ni olólùfẹ́ yín atọ́kùn ètò ògo ìgbàlà fún ti sáà yìí Yétúndé Adéòsì Adéyẹmọ aka Ayọ̀ǹgbénú Ogo Ìgbàlà pẹ̀lú ayọ̀ ń mo sọ fún yín pé ó máa máa dà sí ni ó máa máa dùn sí ni ó máa máa dán sí ni pàápàá jùlọ Ògo Ìgbàlà lórí iléeṣẹ́ television Orísun kò ní bàjẹ́ nítorí pé àṣẹ Olúwa ni Olúwa ló fàṣẹ sí kò kì í ṣàwa òun ló ní ká máa wá ló ní pé ká máa lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ẹ̀yin tèmi nínú ilé mo lérò pé ti gbádùn abala àkọ́kọ́ wa lọ́jọ́ tòní abala orin ìyìn àti ọpẹ́ ní báyìí àti bẹ́ sí agbami ètò abala tó tẹ̀lé òun labala tá máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ nínú bíbélì ká wo ọ̀rọ̀ kan tàbí méjì sáàmù ẹyọ kan tàbí méjì nínú bíbélì wa kí lohun tí a fẹ́ mú jáde níbẹ̀ ẹ bá mi ké sára alẹ́ kẹ ké sérò ọ̀nà kẹ ṣí bíbélì yín sí psalm nine sam orí ẹ̀kẹsàn-án kí ló ń bá wa sọ ó ní èmi ò fi gbogbo àyà mi yin olúwa èmi ò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn nígbà tí ọlọ́run ti ṣẹ́gun fún onísáàmù yìí tán ó wá ń sọ fún ọlọ́run pé ó ní èmi ò fi gbogbo àyà mi yìí nígbà tí ọlọ́run bá ṣẹ́gun yẹn tán fún wọn kí ni ìwọ máa ṣe torí náà làwọn ò ṣe kí n fi èèyàn àtọpẹ́ làwọn ò ṣe kí n fi ń ṣeré lórí ètò yìí ó ní màá wá ṣe kí ni màá wá fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn ìyẹn ni pé ọlọ́run fẹ́ ká máa fi iṣẹ́ ìyanu òun hàn tí wọ́n bá tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà nínú ilé tó ń wò mí tó ń gbọ́ mi tó jẹ́ ìyá tàbí bàbá tí o ṣe nǹkan fún ọmọ ẹ tó wá pamọ́ra kò fi hàn kò ní à bàbá mi ló ṣe nǹkan báyìí fún mi ìyá mi ló ṣe nǹkan báyìí fún mi inú ẹ̀ ò lè dùn ṣó mọ̀ ká má ì sọ ti ọ̀gá ògo nítorí náà gbogbo oore tọ́lọ́run bá ṣe fún wa pátápátá òun ni kí a máa fi hàn kò ń ṣe wípé ká máa fi hàn nífihàn ká máa fi yangàn ṣùgbọ́n ká máa fi hàn ká máa fi dúpẹ́ fún ọlọ́run èmi ó yọ̀ èmi ó sì ṣe inú dídùn nínú rẹ̀ èmi ó sì kọrin ìyìn sí orúkọ rẹ̀ ìwọ ọ̀gá ògo jùlọ nígbà tí àwọn ọ̀tá mi bá pẹ̀yìn dà wọ́n ṣubú wọ́n sì ṣègbé ní iwájú rẹ̀ wọ́n máa ṣubú ní iwájú olúwa gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátápátá mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú ọlọ́run ọ̀gá ògo ní wákàtí àti ọ̀wọ̀ yìí ipe ní ìgbà tí ọlọ́run bá ṣẹ́gun fún ọ tán tí àwọn ọ̀tá rẹ bá tún fẹ́ pẹ̀yìndà láti wá bá ọ lórúkọ jésù wọ́n sì máa ṣubú ní iwájú rẹ bẹ́ẹ̀ ni àwọn ogun ọ̀run wí èmi kọ́ ni mò ń sọ ọ̀rọ̀ mímọ́ láti òkè wá ni ó tún tẹ̀síwájú ó ní nítorí ìwọ ni ó ti mú ìdájọ́ mi àti ọ̀ràn mi dúró ìwọ ni ó jókòó lórí ìtẹ́ tí ò ń ṣe ìdájọ́ òdodo ta lẹni tó fẹ́ da ẹ lẹ́jọ́ ta ni ẹni náà tó fẹ́ da ẹ lẹ́jọ́ láíláí kò sí ẹni tó fẹ́ da ẹ lẹ́jọ́ olúwa nìkan ni ọba olùdájọ́ òun ló jókòó sí ìdí ọ̀rọ̀ rẹ òun ló máa fi àánú wá ẹ rí láti dá ẹjọ́ rẹ yóò sì ṣàánú fún ọ lórúkọ jésù ẹ jẹ́ kí n sáré tẹ̀ lọ sí orí ìkẹtàlá ìyẹn thirteen ó ní ṣàánú fún mi olúwa ro iṣẹ́ tí èmi ṣe ọwọ́ àwọn tí ó kórìíra mi ìwọ tí ó gbé orí mi sókè kúrò ní ẹnu ọ̀nà ikú olúwa ṣàánú fún mi nítorí pé o ti gbé ẹnu ọ̀nà mi ẹ o ti gbé mi kúrò ní iwájú ikú nítorí náà mo pa láṣẹ ní wákàtí àti ọwọ yìí gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ sínú ayé ẹ tó ń wò mí ní wákàtí àti ọwọ yìí lórí ètò ògo ìgbàlà lónìí ò ti rà àánú gbà Ọlọ́run sì ti gbé ẹ kúrò níwájú ikú láṣẹ Ìdùmarè. mo ní mo wà nínú ilé agodo lónìí pẹ̀lú màmá wa prophetess Kẹ́hìndé wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ prophetess Kẹ́hìndé ayédèmú wà nílé agodo pẹ̀lú wọn lọ́jọ́ tòní a ti ṣe abala àkọ́kọ́ tí a pè ní àwáwí abala ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tẹ̀yìn tẹ̀sí tí ń ti àtẹ̀jíṣẹ́ ìpè ẹ̀fẹ́ gbọ́ bó ṣe máa lọ ṣùgbọ́n ká tó dé ọ̀dọ̀ màmá wa ẹ jẹ́ ká délé agbára ká wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹ máa kú kalẹ̀.